ìwọ nìkan lógo yẹ fún o lórí àìsí ìwọ nìkan lógo yẹ fún o. so Fresh FM nìbàdàn la wà. Fresh 105.9 FM. Professionalism nurtured by experience. Good evening, you are listening to Fresh 105.9 FM. Please listen to this personal paid announcement. Kule Ade Holmes is hiring full time marketers with good communication skills and sales experience. Minimum qualification is a national diploma. Salary is very attractive, including commission on every sales. Interested applicant should call 090 628

Ìbàdàn kí ni so Fresh FM nìbàdàn làwà. ìbá má ṣe pé olúwa tó wà pẹ̀lú tiwa. oníwàásù kìlà bá tún máa wí nírọ̀ àyájọ́ ọjọ́ bíi tèmi. onísáàmù wípé ọkàn wa yọ bí ẹyẹ nínú okùn apẹyẹ okùn já àwa sì yọ. Sunday tó tún parí oṣù ni ọlọ́run ò mà ṣe o tí kì í bá ṣe ìwọ ọlọ́run kí là bá máa wí ìjíjà afẹ́fẹ́fẹ́ dídùn mi máa ń sọ nìyẹn pé kì í ṣe tẹni tó fẹ́ kì í ṣe tẹni tó ń sáré bí kò ṣe ti ọlọ́run tó ń ṣàánú wákàtí kan pẹ̀lú ọlọ́run fresh one zero five point nine fm. mo kí gbogbo àwọn tá a jọ rìnrìn àjò ìyá evangelist orí òkè agbanilágbàtà. ajínrere rántí ọláyẹmí ajínrere olúfúnkẹ́ òjò mo kí ẹ̀yin náà o àwọn tá a jọ rìnrìn àjò nìyẹn bẹ́ẹ̀ ni mo kí olùṣọ́ àgùntàn akínọlá àwọn tí abject nìyẹn god bless you sir. àlejò mi tá a jọ rìnrìn àjò bí ọ̀sẹ̀ bíi mélòó sẹ́yìn àwọn èèyàn ní ohun tá a mú yọ nínú ìtàn wọn yé àwọn ṣùgbọ́n àwọn fẹ́ mọ ibi tí ọ̀rọ̀ náà parí sí ìyẹn màmá gbogbo nìṣe. olùṣọ́ àgùntàn wòlíì ajínrere fọláṣadé ìbídàpọ̀ òbí àwọn náà wà nínú ilé. a bẹ̀rẹ̀ ìrìn àjò kan lọ́sẹ̀ tó kọjá nípa bàbá wòlíì samson ọládèjì àkàndé a tún máa ṣí díẹ̀ náà lẹ́nu ṣùgbọ́n ṣáájú ohun gbogbo bá a ṣe máa ń ṣe àdúrà la máa fi ń bẹ̀rẹ̀ ìránṣẹ́ ọlọ́run ajínrere fọláṣadé ìbídàpọ̀ òbe àwọn náà ló máa gbàdúrà pẹ̀lú wa ṣùgbọ́n gẹ́gẹ́ bá a ṣe máa ń ṣe lórí ètò yìí ẹ jẹ́ ká lọ sọ́dọ̀ dáre power of praise orúkọ ńlá tẹ̀yin kọ́ nílò ni pé kẹ́ ẹ máa ṣàmì báyìí bí ìránṣẹ́ ọlọ́run ṣe máa súre ìparí oṣù wọnú oṣù tuntun. orúkọ jésù. àmín. bàbá wa àti ọlọ́run wa dúpẹ́ agbé ọ̀gá fún àánú tí a rí gbà láti bẹ̀rẹ̀ oṣù sẹ̀pẹ́mbà ìwọ tó mú wa bẹ̀rẹ̀ láyọ̀ ìwọ láyìn ẹgbà ọpẹ́ wa. àmín. ọ̀rọ̀ àṣẹ àkọ́kọ́ rèé gbogbo ìṣẹ̀dá tó ń gbọ́ mi lórúkọ bàbá ọmọ àti ẹ̀mẹ́ mímọ́ ayé wa ò ní parí mọ́ September. àmín. àwa tí a fi ojú rí ìbẹ̀rẹ̀ September yìí láòrí ìbẹ̀rẹ̀ àti ìparí gbogbo ember month nípa agbára ẹni tó láyé àti ọ̀run. àmín. ààbò kò dájú o. àmín. àtìlẹ́yìn kò dájú. àmín. ògo ni fún ọlọ́run lókè ọ̀run. hallelujah. jésù olúwa wa. àmín àmín àmín lórúkọ jésù. jésù ẹ̀yin èèyàn wa nílé ẹ ti mọ̀ tó bá ti ń ró kẹ́kẹ́kẹ́ báyìí ìtàn àwọn akọni nìyẹn mo yín padà bọ̀ láti wá dá àlejò mi lóhùn ìránṣẹ́ ọlọ́run fọláṣadé ìbídàpọ̀ òbe ṣùgbọ́n lọ́sẹ̀ tó kọjá la ti bẹ̀rẹ̀ ìrìn àjò yẹn mo dẹ̀ ti sọ mo ní díẹ̀díẹ̀ ni màá máa mẹ́nu bà ìjẹta ni mò ń sọ̀rọ̀ nípa rẹ̀ bàbá wa Prophet Samson Ọládèjì Àkàndé ẹ má gbàgbé ohun tá a fi abala yìí sọ rí òun nípa wa náà dìtàn lọ́jọ́ kan kí ni wọ́n á sọ nípa rẹ̀ nígbà tó bá lọ tán nígbà tí àwọn bàbá yìí tí àwọn náà wà láyé tó wà láàyè wọn ò mọ̀ pé àwọn ń kọ̀tàn rárá wọ́n rò pé àwọn náà ń lo ayé bá a ṣe ń lo ayé ni ṣùgbọ́n à ń kọ́ sílẹ̀ fún wọn ohun tá a kọ sílẹ̀ fún wọn òun là ń kà yìí mo sọ lọ́sẹ̀ tó kọjá bá a ṣe bí bàbá Samson Ọládèjì Àkàndé sínú ìdílé abọ̀rìṣà gẹ́gẹ́ bí ìtàn ti sọ ìyẹn ní agboolé Kùsì lẹ́dẹ̀ mo ní ní bíi eighteen ninety six nítorí pé a lè sọ pàtó ìgbà tá a bí wọn gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ yìí pé nípa kíkọ déètì lákòókò ìgbà yẹn ó jẹun tó ṣòro ṣùgbọ́n gẹ́gẹ́ bí àfojúsùn àti tí ìtàn sọ wọ́n ní nígbà tí ọba oyèlé kan tó jẹ́ tìmì of ẹ̀dẹ láòkó ìgbà yẹn la bí wọn mo sọ mo ní bàbá tó bí bàbá àbíyè ni wọ́n ń pè ní Joseph Moronkola Àkàndé bẹ́ẹ̀ ni màmá wọn ni Mariam Oyèmọ̀mí Àkàndé gẹ́gẹ́ bí ìtàn ti sọ wọ́n ní bàbá tó bí bàbá àbíyè ìyẹn bàbá tó bí Prophet Samson Ọládèjì Àkàndé pé wọ́n ní ìpèníjà nípa ìrìn àjò àti bímọ gẹ́gẹ́ bí ìtàn ti sọ wọ́n lè jẹ́ kí wọ́n fẹ́ ìyàwó púpọ̀ àbí kí níyàwó mẹ́fà ẹ má jẹ́ ń pè ń púpọ̀ ìyàwó mẹ́fà ṣùgbọ́n mẹ́ta péré ni àwọn ọmọ tí ìtàn sọ wípé ó wà. torí àkókò wa mo sọ gẹ́gẹ́ bí ó ṣe jẹ́ pé ẹ̀sìn Islam ó ní ẹ̀sìn tó wà ní ẹ̀dẹ́ láòkó ìgbà yẹn báyìí ni bàbá gẹ́gẹ́ bí ọmọ kékeré tó ń dàgbà ìyẹn bàbá Ọládèjì Àkàndé ni wọ́n nawọ́ mú ẹ̀sìn Islam gẹ́gẹ́ bí ẹ̀sìn tí wọ́n á máa ṣe tí wọ́n sì sọ wọ́n ní sàlámì gẹ́gẹ́ bí orúkọ Islam wọn. mo sọ lọ́sẹ̀ tó kọjá nípa ìrìn àjò ìgbéyàwó wọn Àyìsátù Mojírádé tí wọ́n fẹ́ ìtàn sọ pé Àyìsátù Mojírádé ó jọmọ bàbá Láwàní ìyẹn ní Ojísùn compound ní Ẹdẹ. ìpèníjà ojú tí ìtàn sọ wípé bàbá wa Prof. Samson Ládèjì Àkàndé ní kò fìdí múlẹ̀ pé wọ́n ní ìpèníjà ojú láti kékeré ní ọjọ́ mẹ́tàlá sí ìgbéyàwó wọn ni ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀. mo dẹ̀ ti sọ pé pẹ̀lú gbogbo ìpèníjà yìí wọ́n wọnú ìrìn àjò ìgbéyàwó lọ pẹ̀lú arábìnrin náà Aishat Mojírádé ìtàn dẹ̀ sọ pé wọ́n bí ọmọ àkọ́kọ́ tí ó jẹ́ obìnrin tí wọ́n sọ ní Síkírátù ṣùgbọ́n tó jẹ́ pé ọmọ náà ò sí. Si fún bàbá Prof. Samson Ọládèjì Àkàndé láti lè jẹ́ kí wọ́n ríran oríṣiríṣi ìgbésẹ̀ ni àwọn ẹbí òun ni wọ́n gbé wọ́n náwó wọ́n nára ṣùgbọ́n tó jẹ́ pé pàbó ló ń já sí. ìtàn tiẹ̀ sọ pé mẹ́ta lára àwọn mọ̀lẹ́bí wọn ìyẹn salami Ìgè Joshua Ògúnṣọlá táwọn èèyàn ń pè lágbẹ̀dẹ àti ẹnì kẹta wọ́n wá gbéra wọ́n mú wọn lọ sí Ìlọrin láti lọ tọ́jú wọn nílé ìwòsàn òyìnbó kan níbẹ̀ tó tóbi dáadáa ṣùgbọ́n tó jẹ́ pé ohun gbogbo tí wọ́n ṣe pàbó ló já sí ìtàn tiẹ̀ sọ pé odindi oṣù mẹ́jọ òun ni wọ́n lò nílé ìwòsàn yìí tó jẹ́ pé kò mú ohunkóhun jáde kó tó di pa wá mú wọn lọ sí ibi ilé kéwù kan lọ́dọ̀ àáfàá kan tó lórúkọ ní Ìlọrin ibẹ̀ ni wọ́n wá ti kọ́ kéw tí wọ́n sì mọ kéw láti bẹ̀rẹ̀ dé parí gẹ́gẹ́ bí ìtàn ti sọ. àṣé kí wúrà tó dán àṣé yóò lànà kọjá sátánì ti rí ògo èyí tó wà níwájú fún wọn ó ti rí àwọn ìpele gíga tí ọlọ́run fẹ́ mú wọn lọ ìtàn sọ pé ojú rí tó nípa bàbá Prophet Samson Ọládèjì Àkàndé wọ́n ní níbi tó le dé gan ó le dé bi wípé kò sí aṣọ kankan ní ọrùn wọn mọ́ ìyẹn nílé kéwù yẹn ṣùgbọ́n wọn bá fi tayọ̀tayọ̀ gbà á ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ojú yẹn kò là kó tó wá di pé ìtàn sọ pé àáfàá lè kéwù yẹn sọ fún wọn wípé gbogbo ìgbìyànjú tó ń lè gbà lórí ojú náà ló ń ti gbà kó tó di pé wọ́n wá mú wọn kúrò níbẹ̀. mo sọ ọmọ ní kí wúrà tó dán ó laná kọjá ọ̀pọ̀lọpọ̀ ìrìn àjò ni bàbá ti rìn láti ẹ̀ ti gbẹ̀mí ara wọn ọ̀pọ̀lọpọ̀ ìgbésẹ̀ ló ti gbé pé kí ìtàn tiẹ̀ sọ pé ní ọjọ́ kan ni wọ́n tiẹ̀ lọ sójú orin rélùwé wípé tí rélùwé bá lè pa àwọn káwọn kú àṣé wọ́n ní ọjọ́ ògo níwájú tó túmọ̀ sí pé wọ́n náà ní ọjọ́ ògo níwájú o mo sì mọ̀ pé ire gbogbo ayọ̀ gbogbo àwọn ètò gbogbo tí Ọlọ́run ní fún èmi àti ẹ lórúkọ Jésù yóò fìdí múlẹ̀ kò dẹ̀ ní ṣe dá fresh one zero five point nine fm kí wúrà tó dán ẹ jẹ́ n tún ṣí chapter kan sí kí n tó gbé àlejò mi wọlé báwo ni bàbá ṣe wá dẹni ìgbàlà báwo ló ṣe gba Kristi ní nineteen thirty eight gẹ́gẹ́ bí àwọn onísọjí ìgbèríko àwọn tó ń lọ káàkiri bẹ́ẹ̀ la jínrere Mariam Oni bẹ́ẹ̀ ni wọ́n mú ìròyìn ìgbàlà ni wọ́n mú lọ sí Ẹdẹ ìtàn sọ pé láàárọ̀ ọjọ́ kan ni màmá wa Mariam Oni ni wọ́n ń lu aago yẹn wọ́n tẹ̀ sọ pé aago ògbàlà tí wọ́n ń lù èyí tó jẹ́ sílvà ni wọ́n bẹ̀rẹ̀ sí ní lù láti máa wàásù Jésù fún gbogbo àwọn èèyàn káàkiri láàárọ̀ kùtùkùtù gẹ́gẹ́ bí àwọn oníwàásù gẹ́gẹ́ bó ṣe máa ń ṣe. ìtàn ní bàbá wa Sàlámì Àkàndé nígbà yẹn gẹ́gẹ́ bó ṣe jẹ́ ni wọ́n wá pe arábìnrin yìí ajínrere Mariam Òní wípé ṣó o lè sọ fún Jésù rẹ kó bá mi la ojú pé tí Jésù rẹ tó bá bá mi la ojú mi tí mo bá ríran èmi á sìn pé gbogbo ohun tó dára tó sọ nípa Jésù ẹ yìí ṣó lè la ojú yìí kí n ríran arábìnrin náà dẹ̀ sọ fún wọn wípé tẹ̀yin bá ti lè tẹ̀lé Jésù tẹ́ ẹ lè sin Jésù mi ojú ìyá padà ríran báyìí ni ìrìn àjò yẹn bẹ̀rẹ̀ Prophet Samson Ọládèjì Àkàndé bàbá àbíyè lẹ́dẹ̀ẹ́. ní ọjọ́ yẹn gangan wọ́n tẹ̀lé arábìnrin yẹn lọ síbi ìsìn àwọn ajínrere. Si ìpàdé àwọn ajínrere lọ́jọ́ náà ìtàn sọ pé wọ́n ṣe é ní Bisi Kuz compound. màmá wa tí mo sọ̀rọ̀ nípa wọn yìí ajínrere Mariam Oni àti bàbá Abraham Ajíjọlá. Abraham Ajíjọlá olúwa yẹn nìtàn sọ pé wọ́n jẹ́ ọmọ Ifọ̀n Ọ̀ṣun ṣùgbọ́n wọ́n wá gẹ́gẹ́ bí ajínrere sí ìlú Ẹdẹ ìyẹn ní 1938 báyìí ni ẹ̀ka ìjọ Christ Apostolic Church ni a dá sílẹ̀ nílùú Ẹdẹ ìyẹn nílé bàbá Chief Adéníran ìyẹn ní Bisi Schools compound gẹ́gẹ́ bí ìtàn ti sọ bẹ́ẹ̀ ni mo ṣe ń ṣí wẹ́lẹ́wẹ́lẹ́ fún wa. ìyẹn ní ọdún náà ní 1938 ni àwọn bàbá late pastor J.B. Odùṣọ̀nà ni wọ́n wá wọ́n pastoral visit ìyẹn sí Ẹdẹ wọ́n dẹ̀ bẹ ìjọ ẹdẹ wò níbẹ̀ ni wọ́n wá ti ṣe ìrìbọmi fún bàbá Sàlámì Àkàndé tí wọ́n wá yí Sàlámì padà sí Samson Àkàndé ìyàwó wọn Ayisatu Àkàndé wọ́n wá yí padà sí Ruth Àkàndé. gẹ́gẹ́ bí ìtàn ti sọ ní ọjọ́ tí wọ́n ṣèrìbọmi yìí ní ọjọ́ náà ni wọ́n gba ẹ̀mí mímọ́ tí ẹ̀mí Ọlọ́run dẹ̀ bà wọn. Prophet Samson Ọládèjì Àkàndé. ẹ jẹ́ ń lo ìṣẹ́jú méjì tó kù fún mi lábala ìtàn àwọn akọni kí n fi sáré jó nǹkan kan mọ́. ọdún 1938 yẹn ni ọlọ́run ṣí màmá wa Ruth Àkàndé nínú. torí pé lẹ́yìn ìṣẹ̀lẹ̀ tí ọmọ àkọ́kọ́ tó bí yẹn ìtàn sọ pé wọ́n á lóyún. wọ́n nígbà tí àwọn babaláwo dẹ̀ máa gbé fàjọlẹ̀ wọ́n ní wọ́n lè lóyún mi fún odindi ọdún mẹ́sàn-án lẹ́yìn ọmọ àkọ́kọ́ yẹn eléyìí ya àwọn èèyàn lẹ́nu nítorí pé ìtàn sọ pé inú ẹ̀sìn tí wọ́n ti kúrò pé èdè àìyedè inú ni bí ni ó dìde ṣùgbọ́n eléyìí kọ́kọ́ jẹ́ káwọn èèyàn wò wípé ṣé oyún ni nígbà tí bàbá Prọfẹdíò Babájídé tí wọ́n tiẹ̀ wá wá sí Ẹdẹ làwọn tiẹ̀ tún wá fọbalẹ̀ wípé ìgbà yẹn oyún oṣù mẹ́ta ló wà nínú màmá wa Ruth Àkàndé tó jẹ́ ìyàwó bàbá àbíyè gẹ́gẹ́ bí ìtàn ti sọ wọ́n ní bàbá wa sọ àsọtẹ́lẹ̀ pé ọmọkùnrin ló wà nínú wọn pé oyún tó wà nínú wọn yẹn pé ọmọkùnrin ló máa fi bí. wọ́n dẹ̀ sọ àsọtẹ́lẹ̀ wípé Samuel ló máa sọ ọmọ náà nígbà tó di ọdún 1939 ọlọ́run fìdí ọ̀rọ̀ yìí múlẹ̀ ọ̀rọ̀ yìí ló dẹ̀ dá wàhálà sílẹ̀ ìyẹn ní àdúgbò bẹ̀ nítorí wípé nínú ìdílé yẹn lẹ́yìn bàbá Samson Ọládèjì Àkàndé ìtàn sọ wípé kò sí ẹni tó tún bí ọkùnrin mọ́ pé àwọn ló padà bí ọkùnrin lẹ́yìn àwọn tí bàbá wọn ti bí lọ́pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn tó bá di lọ́sẹ̀ tó ń bọ̀ màá tún ṣí láti ibẹ̀ yẹn ọ̀rọ̀ sì pọ̀ tá a fẹ́ sọ ṣùgbọ́n ẹ ká tẹ̀síwájú ẹ mọ̀ pé gbogbo ẹlẹ́kàǹkà a gbọ́dọ̀ má débẹ̀. Fresh one oh five point nine FM wákàtí kan pẹ̀lú ọlọ́run pásítọ̀ ṣeun oyewusi. an with God tó ti dé òun oníwàásù làwọn fẹ́ gbọ́. an with God tó ti dé sẹ́ òun oníwàásù làwọn fẹ́ gbọ́. ètò kan ètò kan tó ń kọ́ni lọ́gbọ̀n. we are already ti ṣe tán. ètò kan ètò kan tó ń kọ́ni lọ́gbọ̀n we are ready a ti ṣe tán. mo ti ń kí wa káàbọ̀ padà lẹ́ǹkan sí. ilé ayé kò gbẹ̀yìn níbẹ̀ ìdí tí mo fi sáré tó bẹ́ẹ̀ yẹn ni pé ó ṣeé ṣe ká ní ìbéèrè kan àbí méjì láti béèrè lọ́wọ́ àlejò kó tó di pé a kó gbogbo ẹ̀ lé bàbá mi pf wá láti iléeṣẹ́ ìrànṣẹ́ kremlin lọ́sẹ̀ tó kọjá mo sọ̀rọ̀ nípa ìrìn àjò ìsọjí ìrìn àjò tá a rìn lọ sí ẹsẹ̀ odò. mo dẹ̀ sọ ọmọ ní pẹ̀lú orí ọ̀fẹ́ tá a ní láti bá àwọn iléèwé kan sọ̀rọ̀ ẹni tí ó jẹ́ bíi head teacher òun náà ni tíṣà tí ìjọba ń sanwó ẹ̀ àwọn community ni wọ́n organize àwọn ìyókù ló ń take care àwọn òun ló wá sọ pé nǹkan táwọn need ni board marker nígbà tí mo béèrè mo tẹ̀wọ̀ pé bóyá sọ pé ká fáwọn lówó gẹ́gẹ́ bíi pé àwọn missionary wá bá àwọn ó ní àwọn kò nídìí board marker táwọn fi máa máa kọ̀ǹkan sí ojú bọ́ọ̀dì eléyìí jẹ́ nǹkan tó wú mi lórí pé kò tiẹ̀ béèrè wọn tiẹ̀ ní ká fáwọn ní noodles wọn ní ká fáwọn ní nǹkan kan mo dẹ̀ sọ ní ọ̀sẹ̀ tó kọjá pé mo wá wò wípé tí mo bá rí ẹni tó lè link wa pọ̀ mọ́ àwọn Gideon's Bible pé a jẹ́ orí ọ̀fẹ́ ńlá tá a bá lọ ká fún wọn ní Bible kó má jẹ́ máka nìkan ṣùgbọ́n mo kí gbogbo àwọn ìránṣẹ́ Ọlọ́run lọ́tún lọ́sì torí pé líǹkì yẹn gan wọ́n tiẹ̀ tún fún wa ju nǹkan tí i expect lọ nígbà tá a send àwọn videos gbogbo ìrìn àjò yẹn so àwọn Gideon's Bible wọ́n ti fún wa ní more than enough Bible wọ́n fún wa lọ́pọ̀lọpọ̀ so ìrìn àjò yẹn kò pẹ́ nígbà tí láàrin ọ̀sẹ̀ ẹnìkan dẹ̀ pè mí nígbà tí wọ́n pè mí ó sọ fún mi wípé àwọn ti lọ drop marker sí office, mo dẹ̀ pé CSO wa nígbà tí mo pe CSO ó dẹ̀ jẹ́ kí n mọ̀ wípé wọ́n ti dírọ́pù maka sí ibi one twenty ó dà pé twelve twelve ni wọ́n ló wà níbẹ̀ torí mi tí ì rí torí mi sí around látijọ́ ìbọ̀ security so wa ti confam ẹ̀ wọ́n dírọ́pù maka fún wọn one twenty pieces ẹni tí ó dẹ̀ tún láwọn èèyàn tiẹ̀ tún gbé báíbù wá náà tí wọ́n drop ẹ̀ fún wọn mo kì í yín ẹ ṣé o títí láéláé lórúkọ jésù ẹ máa máa relevant ni o ọlọ́run á máa gbọ́ ohùn yín ohun gbogbo tẹ́ bá ti ń béèrè olúwa á máa ṣe mo wá ṣèpàdé pẹ̀lú àwọn àwọn tí wọ́n ń ta máka bó tiẹ̀ jẹ́ pé lórí fóònù náà ni torí ọ̀sẹ̀ yìí jẹ́ ọ̀sẹ̀ tí ó lágbára púpọ̀ wọ́n dẹ̀ ṣàlàyé fún mi iye tí wọ́n ń ta gbogbo ẹ̀ bẹ́ẹ̀ mo á rí i pé tá bá lè kó ten ten packs bẹ́ẹ̀ yẹn fún skul kọ̀ọ̀kan ká tiẹ̀ tájẹ́ ti skul mẹ́wàá gẹ́gẹ́ bí èmi ṣe rò nìyẹn pé tá a bá fún skul kọ̀ọ̀kan tó bá jẹ́ pé four four hundred tá a bá rí ẹ teachers àwọn ẹ teachers wọn tá a fún wọn ní bóyá bíi four four hundred bó ṣe ní four four hundred ọmọ ní skul yẹn ní tá a fún wọn ní four hundred bibles a fún wọn ní marker tí wọ́n máa máa lò mo dẹ̀ wò pé ó yẹ ká fáwọn ọmọ náà ní nǹkan káwọn ọmọ tiẹ̀ lọ sílé kọ́mú nǹkan a fún wọn bible ọ̀rọ̀ ọlọ́run a fún wọn ní marker tó máa máa lò ní skul mo rò pé ká fún àwọn ọmọ náà ní nǹkan bó bá tiẹ̀ jẹ́ pé noodles la fẹ́ fún wọn kọ́tì ẹ̀mẹ́yọ kọ̀ọ̀kan lọ́lé forty ló wà nù pálí ó dà pé bóyá two thousand two ló ń tà so tá a bá fẹ́ fún ọmọ four hundred ẹ ti mọ̀ pa nílò láti ra bíi carton mẹ́wàá nìyẹn ẹyọ kọ̀ọ̀kan dẹ̀ lọ́mọ kọ̀ọ̀kan máa mú lọ́lé mo kọ pé gẹ́gẹ́ bíi missionary kò yẹ ká kọ̀ yọjú bẹ́ẹ̀ yẹn nítòótọ́ àti fún wọn ní ọ̀rọ̀ ọlọ́run ẹjẹ́ á fún wọn ní oúnjẹ tara so ibi tó ti kan ẹ̀yìn èèyàn wa nílé nìyẹn tí ọlọ́run bá wá mínísítà sí ẹ adẹ̀fẹ́ ra nine parts ẹnìkan ti fún wa ní ní ẹnìkan ti fún wa ní ti ẹyọ kan ti school kan a fẹ́ ra mẹ́sàn-án mìíràn bẹ́ẹ̀ yẹn tó jẹ́ ten packs one twenty ká fún school kọ̀ọ̀kan so tólúwa bá mínísítà sí yín tólúwa bá fi sí yín lọ́kàn nọ́mbà yìí ni kẹ́ ẹ ṣàpè zero eight zero three three two six eight eight four six ẹ kọ sẹ́ẹ̀ message ẹ má pè mí ẹ kọ sẹ́ẹ̀ message má get back sí yín nọ́mbà tèmi ni zero eight zero three three two six eight eight four six àwọn èèyàn ti ń pè mí gan bọ mo wà nù studio ẹ kọ send message tí mo bá ti parí màá get back sí yín màmá gbogbo oníṣe ẹ má bínú ẹ bá mi kí àwọn èèyàn wa ní ilé. mo kí gbogbo ara lé o a kó àkókò yìí o a kó òpin oṣù yìí o lórúkọ jésù ẹ̀mí wa ò ní bá a lọ o. àmín mo rí pẹ́yìn lẹ gbàdúrà fún wa mo dẹ̀ rí àwọn ọ̀rọ̀ agbára ńláńlá tó jáde nínú ọ̀rọ̀ yín ibi tí a ti pè yín ní ọ̀sẹ̀ bíi mélòó sẹ́yìn ni pé lórí ọ̀rọ̀ ọmọ ẹ dẹ̀ sọ wípé ká ní ẹ̀ jáde ní ọjọ́ yẹn ní ọjọ́ tí dáàdi yín pé ọ̀rẹ́ yín kan invite yín sí party pé ọ̀rẹ́ yẹn náà ló já yín sí wípé ààyè wà lójú wíńdò láti gba ojú wíńdò jáde pé ká ní ẹ̀ jáde lọ́jọ́ yẹn pé ewu yẹn ìbáre kọjá lórí yín ẹni ẹ̀dẹ̀ jáde dáàdi yín rí yín wọ́n yàǹda yín láti lọ nígbà tẹ́ ẹ débẹ̀ ẹ sọ ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ níbẹ̀ pé wọ́n mú mú mu wọ́n ń fa fífà wọ́n dẹ̀ tọ́ yín sọ́nà pé ìwọ náà ṣe fàájì má dọ̀la rẹ̀ kí wàá ní àwọn ìpalára tí ìrìn àjò yìí tó mú bá yín ibi ẹ̀kọ́ tó wà ń bẹ̀ tí mo fẹ́ ká lọ nìyẹn. lára ìpalára tó mú bá mi ni pé. Pe ó jẹ́ kí n fi ìrìn àjò ogójì ọjọ́ rin ogójì ọdún. ẹ tàn mọ́lẹ̀ sí. ní àkọ́kọ́ nítorí pé mo bẹ̀rẹ̀ sí ní gbé ìgbé ayé yẹn àwọn tó yẹ kí n fókọ̀sì lé lórí mi ò lè ṣàṣeyọrí wọn nítorí pé igbó mímu yẹn ti wá wọ̀ mí lára àwọn tí ò yẹ ni mo bẹ̀rẹ̀ sí ní kó ọkàn sí bíi fàájì tí ẹ̀mí yẹn bá ti wà nínú èèyàn ò bá àjókòó látàárọ̀ èèyàn lè mú dalẹ̀ tó ò ní wà nǹkan míì ṣe gbogbo ohun tó yẹ kí n ṣe gbogbo ẹ̀ mi mi bá lọ skul má kà láàbọ̀ àfi kí n wà ní ilé òṣèlú àfi kí n wà ní jọ́ìntì kí n kàn wà lágbo fàájì ìyẹn ni mo wá ń bá kiri kò dẹ̀ báwo wá ni àwọn òbí yín lákòókò gbà yẹn. oh àwọn òbí mi wà devastated ah, bàbá mi gan kábàámọ̀ pé òun gbé ìgbésẹ̀ yẹn ní ọjọ́ náà nítorí pé ó ṣòwọ́n lọ́wọ́ mo sálé pátápátá ẹ sáńlé pátápátá ìbú alẹ̀ wa ń sùn káàkiri. ó ń sùn gbòòrò kiri náà ní ọ̀rẹ́ club joy shrine bẹ́ẹ̀ ni. tọ́ba wa rí yín àbí tí wọ́n gbúròó yín irú ọmọ wo lẹ jẹ́ fún wọn ń gbà yẹn. mo máa ń yọjú lẹ́ẹ̀kọ̀ọ̀kan ọmọ ìbànújẹ́ ni tí màmá mi bá ti rí mi báyìí abùsẹ̀kùn ni láṣà máa ké ṣáá pé ah ọlọ́run àwọn ah, tó sọ fáwọn kọ́ yìí o àwọn dẹ̀ gbàgbọ́ o nínú ìlérí tó ṣe pọ́mọ ológo ni ìránṣẹ́ rẹ ni gbàbí màmá wọ̀ pé ah, wàhálà lẹ kóra yín sí. ǹjẹ́ mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ọlọ́jẹ́ ọmọ ìbànújẹ́ fáwọn òbí wọn ṣùgbọ́n gẹ́gẹ́ bí ẹni tó ràánú gbà ẹ bá mi súre fún gbogbo àwọn òbí tó ń sunkún lórí ọ̀rọ̀ ọmọ wọn ẹ bá mi súre fún wọn. mo wí nínú agbára ẹni tó láyé àti ọ̀run bí èmi bá lè rí àánú gbà tí mo padà di ọmọ tó fún ìyá àti bàbá láyọ̀ kí wọ́n tó jáde láyé gbogbo ẹ̀yin òbí tí ẹ̀ ń sunkún lórí àwọn ọmọ tí àwọn ọmọ yẹn náà ti já sí ìbànújẹ́ fún yín tí ọ̀rọ̀ wọn ò tiẹ̀ yé yín ẹ̀ tí ẹ̀ mọbi tẹ́ ẹ máa gbà májẹ̀mú tó tọwọ́ bọ ayé mi tó gbà mí tó sọ mí dọmọ májẹ̀mú yẹn ni mo rán ní ìṣẹ́jú yìí májẹ̀mú orígi àgbélébù ó yá kó yanjú ọ̀rọ̀ àwọn ọmọ yẹn. àmín kó yanjú ọ̀rọ̀ wọn àmín ká yí ọpẹ́ yọ àmín ká ẹyin ọlọ́run àmín ògo ni fún ọlọ́run lókè hallelujah jésù olúwa wa. àmín àmín ẹ jẹ́ ká lọ sẹ́ka ìpolówó ọjà mo yín padà bọ̀. ìbàdàn kí ni so fresh fm nìbàdàn làwà. alhamdulillah ọlọ́run ọba àlekè tó ti dá ọjà àdùnnú míì fún fadilati sheikh taofik akeugba gold royal gold group of schools Ibadan annex alihamdulilayi ilé ẹ̀kọ́ gbàyàmùgbàyàmù ict center laboratory library in a serene environment royal gold group of schools ìdíòrì junction lẹ́gbẹ̀ẹ́ con oil filling station sasa area alongbaniya ọjọ́ àti tìlú ọ̀yọ́ tó wà ní sanga area ọ̀yọ́ aláàfin ọjọ́ sunday september twenty six ní tìbàdàn òdì ṣíṣí níbi tí ikú bàbá yèyé aláàfin ọ̀yọ́ olùbàdàn tilẹ̀ ìbàdàn àti àwọn bọ̀rọ̀kìnní ìlú mi ò ti máa bá wa sí royal gold group of schools ìdíòrè sasa area ìbàdàn fàdélàtì sheikh sulaiman farouk oníkìjìpá ni wọ́n ṣe wá sí ìgbaniwọlé sì lọ lọ́wọ́ ẹ pé zero eight zero three five zero six six one two two bákan náà ní sunday october ten àgbáríjọpọ̀ gbogbo ìmọ̀ọ́mù nípínlẹ̀ ọ̀yọ́ fi fàdélàtì sheikh taofik akẹ́wàgbà gold jẹ́ òye wazirul muslimina ní mọ́sálásí lọ́jà àbámbàdàn ẹ̀jẹ̀ àjọ wà bẹ́ẹ̀ shey you don dey think of better way and easy way to take dey do transfer on top your mobile phone? if your answer na yes, opay don bring correct answer for you with opay wallet you go fit send and even receive money anytime and anywhere wey you dey even without your bank account. opay wallet go allow you to make free transfer pay your utility bills buy airtime and even data and you fit even load your betting wallet with better better discount and even free money as you dey take dey do all dis transaction with the opay wallet your money go even dey work for you you fit get 15 percent interest every year anytime wey you save money for inside your opay wallet download opay make you begin to dey enjoy this one opay get license by the central bank of nigeria terms and conditions apply opay wallet one wallet one card The opay app dey available on top google play store and even on top app store Praise God in his sanctuary. Praise him in the firmament of his power. Praise him for his mighty act. Praise him according to his excellent greatness. Dr. Edward is back on Fresh FM. To believe it. Shop by Edward, and I'm inviting you to join us on our new program. His Sanctuary. His Sanctuary. Join Dr. Edward on our new program, His Sanctuary, on Sundays, 5 p.m. to 6 p.m. on Fresh 105.9 FM, Ibadan. Sanctuary. Let's join our voices to praise God with hymns and psalms every Sunday, 5 p.m. to 6 p.m. Testimonies. Your favorite hymns and songs. Prayer requests. Hymns requests. And lots more. Let everything that has breath Praise the Lord. Praise ye the Lord. His sanctuary. Production of Dr. Edward Realty Company Limited on Fresh 105.9 FM. Ibadan. good news to all standard and qualified either male or female youth tailors that is sound and ready to work from far or near. There is presently vacancy at Wisdom T-shirt making factory Nigeria. They are producer of Wisdom Wears number fifty Oyo Road opposite Community Grammar School Mọ́kọ́lá Ibadan. A tó tó arére fún gbogbo ọ̀dọ́ akọ́ṣẹ́mọṣẹ́ aránṣọ tí múṣemúṣe ìrẹ̀dá múṣemúṣe èyí tó kọrin àìríṣẹ́ ti tó gẹ̀. Àyè ìgbanisíṣẹ́ pẹ̀lú àti ṣiṣẹ́ gbowó ti ṣí sílẹ̀ nílé iṣẹ́ Wisdom T-shirt making factory Nigeria. They producer of Wisdom Wears number fifty Oyo Road ládojúkọ Community Grammar School Mọ́kọ́lá Ìbàdàn tẹlifon zero eight zero three five seven one two two one seven zero eight zero three five seven one two two one seven iléeṣẹ́ Wisdom t-shirt making factory Nigeria. lónìí àìríṣẹ́ rẹ gbọ́dọ̀ dópin. Adáwọ̀ with God tó ti dé òun ò ní wá. Mo kí wa káàbọ̀ padà nítorí àkókò wa and now we go tó ti dé sẹ́. òun oníwàásù làwọn fẹ́. àlejò mi ni màmá gbogbo nìṣe. ètò kan ètò kan tó ń kọ́ni lọ́gbọ̀n ajínrere fọláṣadé ìbídàpọ̀ òbí ẹni ìpalára àkọ́kọ́ èyí tẹ́ ẹ rí ni ó jẹ́ pé ẹ kúrò lé pátápátá sátani wa tọwọ́ ba ayé yín nígbà yẹn ó sọ yín di ọmọ ìbànújẹ́ fáwọn òbí yín ṣùgbọ́n jẹ́ ń béèrè ìbéèrè kan ṣé ẹ sì padà jẹ́ ọmọ ayọ̀ fáwọn òbí yín. bẹ́ẹ̀ni ní gbólóhùn kan àdúrà tẹ gbà gbólóhùn kan ni ẹ wá sọ pé gbogbo òbí tó ń sunkún lórí ọmọ pé wọ́n á padà yọ̀lé lórí ká tó tẹ̀síwájú. ọ̀rọ̀ àṣẹ rèé gbogbo ẹ̀yin òbí tí ọmọ ń palẹ́kún lọ́wọ́lọ́wọ́ tí ẹ̀ ń banújẹ́ nítorí ìgbé ayé tí àwọn ọmọ yẹn ń gbé májẹ̀mú àánú tó padà sọ èmi di ọmọ ayọ̀ fún àwọn tó bí mi àti ní ọwọ́ ọlọ́run àti gbogbo àgbáyé lọ́wọ́lọ́wọ́ báyìí májẹ̀mú kan náà torí ọ̀kan náà ní lánàá lónìí àti títí ayé kó tọwọ́ bọ ayé àwọn ọmọ wọn yẹn kó yí wọn padà kí wọn ó dọmọ ayọ̀ fún ẹ̀yin òbí wọ̀nyí orí bẹ́ẹ̀ kò yí padà jésù olúwa wa. ọ̀pọ̀lọpọ̀ mọ reason tí mo fi ń àmà ẹ̀ torí èmi náà ti jẹ́ ọmọ ìbànújẹ́ fáwọn òbí mi ṣùgbọ́n Ọlọ́run padà jẹ́ kí n jẹ́ ọmọ ayọ̀ so mo rí wípé ó ní ohun tí èṣù máa ń rí láyé ọmọ tó fi ń yọ ọmọ lẹ́nu ìpalára wo ni ẹ tún lè sọ wípé ìrìn àjò yẹn pé ó kó bá ayé yín. lára ìpalára yẹn náà ló mú mi lọ ṣẹ́yún tí oyún tí mo ṣẹ́ yẹn tó wá di tí wọ́n sọ pé mi ì lè bímọ mọ́ wọ́n wá sọ fún yín pé ẹ lè bímọ mọ́. bẹ́ẹ̀ni ṣé dókítà ló sọ fún yín bẹ́ẹ̀. dókítà ló sọ bẹ́ẹ̀ torí ilé ọmọ mi bàjẹ́. níjọ́ tí wọ́n sọ fún yín pé ẹ lè bímọ mọ́ báwo lẹ ṣe fì. mi ì ríro rárá. ẹ ẹ kábàámọ̀ ẹ. mi ì ríro rárá èmi tí mi mọ tí mò ń ṣe ah. mi ti ẹ̀ ríro rárá tọ́lọ́ sọ fún mi pé tí n bá nídìí ọmọ mo lè lọ adopt ẹsẹ̀kẹsẹ̀ ni dókítà yẹn ti fún yín ní. ẹ tó mọ̀ pé rárẹ̀ ni mí èèyàn pàdé mi dẹ̀ ni Hmm. so mo kàn wo pé wo ayé ń ṣerú ẹ̀. ẹ bá tún gbé náà lé. bẹ́ẹ̀ni mo kàn ń gbé náà lé lọ náà ni. life continue hmm. kó tó di pé màá ṣe ojú òpó sílẹ̀ tó mọ̀ pé béèrè táwọn èèyàn á padà béèrè nìyẹn ṣé ẹ wá padà bímọ abẹ́ adopt ẹ̀ náà ni. mo bímọ o a lè wí lè ṣe a lè ṣe lè wí ọba kìkì ara mo bímọ kódà mo tún lóyún lọ́mọ oṣù kan. nígbà tí ọlọ́run gbé bó ṣe ṣe dé ẹ hmm. bímọ bẹ́ẹ̀ni ẹ tún lóyún lé ọmọ oṣù kan ọmọ oṣù kan mi ti pogójì ọjọ́ tí mo lóyún. so tí dókítà bá sọ nǹkan kan fún yàn ah, ah, èèyàn ló sọ kì í sọ Ọlọ́run bẹ́ẹ̀ni tí ọba ẹ tún bá mi ah. gbàdúrà fáwọn èèyàn wà tó jẹ́ pé hmm. wọ́n ti fún ní ìdájọ́ hmm. àwọn náà dẹ̀ wọ́n ohun tí wọ́n rí ni wọ́n sọ o ohun tí wọ́n rí ni wọ́n sọ iṣẹ́ mm. tí wọ́n mọ̀ nìyẹn o ibi tí ọlọ́run ti máa ń fi àjùlọ hàn nìyẹn ọ̀pọ̀lọpọ̀ mm. àìsàn tó ń ṣe lọ́wọ́lọ́wọ́ tí lòun ló máa pa mm. ọ̀pọ̀lọpọ̀ lọ sọ fún wípé wẹ́ẹ́ fifty fifty ni oríṣiríṣi ọ̀rọ̀ òdì ni wọ́n ti lè sọ sí ayé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn gẹ́gẹ́ bí ẹni tó ti rí àánú gbà ẹ bá mi sọ pé kí ọlọ́run kó yí padà ọlọ́run tó yí náà padà láyé yín tó sọ di yes pé kó rìn kọjá láyé gbogbo àwọn tó ń gbọ́ wa wa ẹ bá mi tún gbàdúrà lẹ́ǹkan sí. ẹ gbọ́ ọ̀rọ̀ àṣẹ lórúkọ bàbá ọmọ àti ẹ̀mẹ́ mímọ́ ọlọ́run tí spare part ń bẹ lọ́wọ́ rẹ̀ lọ́run ohun gbogbo tó ti bàjẹ́ nínú àgọ́ àwọn ènìyàn gbogbo tó ń gbọ́ mi gbogbo ìròyìn tí dókítà fún yín doctor's report ni kì í ṣe ti ọlọ́run lórúkọ jésù àwọn ìròyìn àti ìwé bẹ́ẹ̀ ká fà á ya. àmín. agbára tó fún èmi ní ilé ọmọ mi agbára tó fún mi ní kíndìnrín mi oh my god agbára yẹn ń bẹ láàyè àánú ni o lórúkọ jésù ẹ̀yin náà rà àánú gbà àmín ohun tó ti daṣẹ́lẹ̀ yẹn ó yá ọ̀run kó ṣàtúnṣe àmín ká ẹ padà dúpẹ́ àmín jésù olúwa wa àmín àmín àmín lórúkọ jésù. mi ò lè lo àkókò bàbá mi fi ẹ̀fọ́ wa mọ́ ti tèmi tó bá di lọ́sẹ̀ tó ń bọ̀ ẹ wàá sọ ìrìn àjò tẹ́ ẹ tí ẹni tí ilé ọmọ ẹ ti bàjẹ́ tó fi dọlọ́mọ nígbà tẹ dọ́dọ̀ dókítà yẹn kí ni dókítà yẹn sọ àbí báwo ni ó ṣe àbí kò ròyìn nu yín rárá. ó sọ fún mi pé it can only be God. ó ní it can only be God. bẹ́ẹ̀ so ẹ wàá ṣàlàyé bẹ́ẹ̀ ṣe ìrìnrìn àjò yẹn mm. àti bẹ́ẹ̀ ṣe wá gba Kristi bó ṣe wá gbà yín lágbàtàn tó bá di lọ́sẹ̀ tó ń bọ̀ ẹ jẹ́ kí n ṣojú òpó sílẹ̀ kí n kọ́ gba ìpè bíi méjì gẹ́gẹ́ bí mo ti ṣèlérí tẹ́lẹ̀ gẹ́gẹ́ mo ti ṣèlérí fún àwọn èèyàn wa zero eight zero three two three two one zero five nine zero eight zero three two three two one zero five nine zero eight zero seven seven seven seven one zero five nine fáwọn tó wà lókè òkun plus two three four eight zero nine two two two one zero five nine. hello. hello. God bless you sir. yes sir. ẹ̀mí ọlọ́run ní dágbére fún mi. àmín àmín àmín. Abímbọ́lá ni láfẹ̀dẹ̀. yes sir. ìbéèrè tí mo fẹ́ bi àlejò gbogbo ni wípé ǹjẹ́ ńgbà tí àwọn tí tí àwọn ti rí gbàrà tán ti rí tù sílẹ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ gómìnà tó ní ẹ̀yìn tí ẹ ti gbàlà ìdìbò fún ìgbàlẹ̀ lòmíràn àwọn tí wọ́n jọ jẹ́ akẹgbẹ́ngbà ìtàn jọ ń wúrú wà yẹn ǹjẹ́ wọ́n ti ṣiṣẹ́ lé wọn lórí láti tún jèrè irú àwọn kan bẹ́ẹ̀. ẹ ṣe púpọ̀ God bless you. bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ nínú wọn náà ni wọ́n ti padà wọnú Jésù nítorí pé mò ń lọ káàkiri mò ń polówó jésù ẹlòmíì pé wọ́n ti ẹ̀rí pé jésù gbà mí fúnra ara wọn pé bí jésù bá lè gbà wọ̀ yìí ó lè gbà àwa náà fúnra wọn ni wọ́n yọ̀ǹda ayé wọn. ṣùgbọ́n àkókò ìgan ló wá kẹ́ ẹ jáde fún iṣẹ́ ìjèrè ọkàn torí gbogbo junction báyìí ni fífà mímu tí wọ́n bá ríru yín tẹ́ ẹ sọ gbogbo àwọn wọn á mọ̀ pé ẹnìkan wà tó ń jẹ́ agbanilágbàtàn mm. tó lè gba èèyàn ẹ jẹ́ àgbà ìpè kan sí torí àkókò wa. ìyá ọ̀rẹ́ hello. hello ẹ kalẹ́ o. ẹ kalẹ́ sir god bless you sir. pásọ sunday olùtìmẹ́yìn ló ń kiri oníwàásù. bàbá mi ẹ kújọ́ mẹ́ta god bless you sir. ìbéèrè wo lẹ ní fún màmá wa sà. ìmọ̀ràn tí mo fẹ́ yàn lẹ ti sọ fún wọn wípé kí wọ́n jáde lọ. láti lọ wá àwọn àgùntàn tó ti ṣègbé láti mú wọn padà wálé mo dẹ̀ gbàdúrà pé iṣẹ́ ìránṣẹ́ wọn kò ní jóná ọlọ́run ò ní ṣe wọ́n ní òwe àyálò iṣẹ́ ìránṣẹ́ pásítọ̀ yòówùsì náà yóò máa tẹ̀síwájú lórúkọ jésù kristi ẹ ṣé o. ẹ ṣé púpọ̀ sir thank you sir. ẹ̀yin èèyàn wa bàbá mi pf ẹ̀fọ́ wá láti iléeṣẹ́ ìránṣẹ́ kremik bàbá ti wà ní ìkàlẹ̀ báyìí a lè gba kọ́ọ̀ kankan mọ́ ètò kan tó ń kọ́ni lọ́gbọ́n. ìgbà tí mo sọ nọ́mbà mi lẹ́ǹkan àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní pè. ètò kan ètò kan tó ń kọ́ni. ohun tí mo sọ ni pé kí ẹ sẹ́ndì mẹ́sẹ̀gì ẹ sẹ́ndì yes lásán èmi á get back sí yín send message sí mi ẹ má pè mo ti miss ọ̀pọ̀lọpọ̀ nọ́mbà báyìí èèyàn mélòó ni mo fẹ́ bá sọ̀rọ̀ ìyẹn nípa ti missionary yẹn kọ send yes sí nọ́mbà mi nọ́mbà yẹn rèé lẹ́ǹkan sí zero eight zero three three two six eight eight four six zero eight zero three three two six eight eight four six Mama gbogbo níṣe àwọn èèyàn á ní ìbéèrè púpọ̀ láti bí yín àwọn èèyàn á fẹ́ kẹ́ ẹ gbàdúrà pẹ̀lú àwọn ọ̀pọ̀lọpọ̀ ní ọmọ tó jẹ́ pé wọ́n fẹ́ kẹ́ ẹ bá wọn bá sọ̀rọ̀ àti oríṣiríṣi bẹ́ẹ̀ yẹn nọ́mbà wo ni wọ́n lè pè yín sí ma. zero eight zero zero eight zero three five zero. three five zero. two nine eight nine eight. two nine eight nine eight. ẹ jẹ́ àmú nọ́mbà yẹn lẹ́ǹkan sí. zero eight zero. zero eight zero. three five zero. three five zero. two nine eight nine eight. two nine eight nine eight. ṣe rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tá a bá parí ètò báyìí wọ́n á máa pè oníwàásù ẹ fún wa nọ́mbà àwọn màmá yẹn wọ́n mọ̀ pé kì í ṣe pé bóyá àwa gan mọ̀ so ẹjọ́ ẹ tún bá mi pe nọ́mbà yẹn lẹ́ǹkan sí so ẹlòmíín ṣẹ̀ṣẹ̀ mú báírò kí wọ́n lè ní lọ́wọ́. zero eight zero. zero eight zero. three five zero. three five zero. two nine eight. two nine eight. nine eight. nine eight. ẹ̀yin yan wa nílé kó tó di pé màá gbé fún bàbá mi pf wa tí kristi bá fa bíbù ẹ̀ sẹ́yìn a máa pàdé lọ́sẹ̀ tó ń bọ̀ ṣùgbọ́n ẹ má gbàgbé ìṣàn àpòstélì orí kẹrin o ẹsẹ̀ kejìlá ó ní kò sí ìgbàlà lọ́dọ̀ ẹlòmíràn nítorí kò sí orúkọ mìíràn tá a fi fúnni lábẹ́ ọ̀run ní ìta fi lè gbà wá là yàtọ̀ sí orúkọ Jésù tí wọn náà bá ń bá wọn dáṣà ayé parẹ́ tì yóò parẹ́ lọ́jọ́ kan ó ṣe é ti ẹ̀rí pé èṣù ti ń jàporó ni ó ti ń jàporó ìgbẹ̀yìn báyìí òpin ti súnmọ́ tòsí tó o bá ti ìwà Jésù láwárí ọ̀ bóyá tó bá ti bọ́lẹ̀ lọ́wọ́ ẹ̀ tètè wárí o hmm. nọ́mbà mi lẹ́ǹkan rèé 0244 fún ìkéde àbí fún ìtọ́ni àbí fún ohunkóhun ẹ jẹ́ fún nọ́mbà mi lẹ́ǹkan sí zero eight zero thirty three twenty six eighty eight forty six God bless you all. níbẹ̀ ni orí èṣù ti ń fọ́ Christ revival miracle center níbẹ̀ ni àṣírí èṣù ti ń tó. wákàtí ìdáǹdè wákàtí ìtúsílẹ̀ ètò yìí ni ó máa etí gbọ̀nyìn látẹnu bàbá wa nínú olúwa reverend pf wa ti ìjọ christ revival miracle church tó wà ní number seven reverend pf wa crescent lẹ́yìn st louis college adéyẹmọlẹ́yà ọ̀túnmọ̀lẹ́ tẹ́ ń bàdàn ẹ̀ e máa bá wa ká lọ. bàbá wa àti ọlọ́run wa. our father and our god. a dúpẹ́ nítorí pé ìwọ ni ọlọ́run tí kò yí padà. we thank you because you are God that do not change. à ń lọ láti bá àwọn ọmọ rẹ sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. we want to speak with your children right now. ní gbogbo àwọn èèyàn ti ń tẹ́tí lẹ́kọ̀ọ́ láti gbọ́rọ̀ rẹ. as people are ready to listen to your word. olúwa mú àtúnṣe rere bá ayé wọn. lord bring transformation into their lives. ní orúkọ jésù kristi kí wọ́n yẹ fún ìjọba ọlọ́run. may they be qualified for the kingdom of heaven. àmín. amen. lónìí. today. mo ń bá yín sọ̀rọ̀ lórí wípé kì í ṣe ètò Ọlọ́run láti gbàgbé ènìyàn rẹ̀. Today I speak to you on the topic that it is not the plan of God to forget his people. Nínú ọ̀rọ̀ Ọlọ́run Psalm one thirty eight verse eight wípé Olúwa yóò ṣe ohun tí ṣe ti èmi ní àṣẹ pé Olúwa àánú rẹ dúró láéláé má ṣe kọ iṣẹ́ ọwọ́ ara rẹ sílẹ̀. The Lord will perfect that which concerneth me, thy mercy, O Lord. Endure forever. Forsake not the works of thy own hands. Nínú ẹ̀mí. In the spirit. Ni Dávidi ti mọ̀ wípé Olúwa kì í kọṣẹ́ ọwọ́ ara rẹ̀ sílẹ̀. In the spirit, David knew clearly that God do not forsake the works of his hands. Iṣẹ́ ọwọ́ Ọlọ́run ni ọ́. You are a handwork of God. Ọlọ́run ló dá ọ kì í ṣe ènìyàn. God created you not man. Kò fìgbà kankan gbàgbé ẹnikẹ́ni rí. He has never at any time can forget anyone. ènìyàn ló máa ń gbàgbé ọlọ́run. it is human beings that do forget God. ọlọ́run kì í gbàgbé ènìyàn rárá. God will never forget human beings. nígbà tí èèyàn bá sì gbàgbé ọlọ́run. and when somebody forgets God. ìnira á dé. that will be hardship. wàhálà á dé. that will be trouble. ní náà ni ìdààmú á wọlé dé wẹ́rẹ́. then confusion will come in just like that. ní ìgbà náà ni ìbànújẹ́ á dé. then sorrow will come. Mm. ẹkún àsunrin á sí í ṣẹlẹ̀. continuous crying and weeping will come in. ní orúkọ Jésù. in the name of Jesus. irú nǹkan búburú báyìí kò ní ṣẹlẹ̀ sí ọ. such negative things like this will not be your portion in Jesus' name. ṣàmì ní orúkọ Jésù. say amen in the name of Jesus. mo ní ènìyàn ló máa ń gbàgbé Ọlọ́run. I told you it is human <clears throat> beings that do forget God. ní ìṣẹ́jú ni àwa ọmọ ènìyàn máa ń gbàgbé Ọlọ́run. within a two twinkle of an eye we human being forget God. àkókò tí ọmọ ènìyàn máa ń rántí ọlọ́run jùlọ ni àkókò tí èèyàn bá ní ìṣòro. most of the time that human beings remember God are when they are in one problem or the other. mo ti ṣe àyẹ̀wò fínífíní mo sì rí i pé òtítọ́ ni ọ̀rọ̀ yìí. I have researched on this statement clearly and I discover it is true. pé àkókò tí ènìyàn bá ní ìṣòro ni àwọn ènìyàn ènìyàn máa ń sábà ọlọ́run. that it is when human beings are in problem that is the time they will want to get closer to God. ènìyàn kì í pẹ́ gbàgbé ọlọ́run. human beings do quickly forget God. ṣùgbọ́n o but bí gbogbo ènìyàn bá gbàgbé ọlọ́run. if every human being on earth forgets God. ìwọ tó ń gbọ́ ọ̀rọ̀ mi yìí. you o gbọ́dọ̀ gbàgbé ọlọ́run o. my listener you should not forget God. ọlọ́run ò ní gbà gbàgbé rẹ ìwọ náà gbàgbé ọlọ́run. God will not forget you but you do not forget God. rántí láti máa sin ọlọ́run nínú ẹwà ìwà mímọ́ rẹ̀. Remember to worship God in the beauty of his holiness. máa sin olúwa ní gbogbo ìgbà. Serve the Lord all the time. fi gbogbo agbára rẹ àyà rẹ ìfẹ́ rẹ okun rẹ máa fi sin ọlọ́run torí pé òun ni ẹlẹ́dàá rẹ. With dedication of your heart, of your soul and spirit serve the Lord because he is your creator. Iṣẹ́ rẹ kò ṣẹ̀yìn ẹlẹ́dàá rẹ. Your blessing is not without your creator. Ìdí nìyí tí o fi láti máa rántí Ọlọ́run rẹ tó o sì gbẹ́dọ̀ gbàgbé ẹ̀ ní gbogbo ìgbà. And that is why you have to always remember your God all the time. Ẹni tí ó bá rántí Ọlọ́run lọ́lọ́run máa rántí. Remember whosoever remembers God, God will remember. Láti máa gbàdúrà ní ìgbàgbọ́ gbogbo. to always pray all the time. àmì pé o gbàgbé ọlọ́run o sì gbàgbé ara rẹ. it's an evidence that you do not forget God neither do you forget yourself. o lọ sí ilé ìsinmi ní ìgbà gbogbo. you go to church regularly. o ń gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ní ìgbà gbogbo. you hear the word of God regularly. o ń lọ sí ilé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi ní ìgbà gbogbo. you attend Sunday school class all the time. o ń lọ sí ilé ẹ̀kọ́ bíbélì láàrin ọ̀sẹ̀ ní ìgbà gbogbo. you go to bible study all the time during the week. àti wípé o kọ ìpéjọpọ̀ àwọn ọmọ ọlọ́run sílẹ̀ èyí ṣe àpẹẹrẹ wípé o rántí ẹlẹ́dàá rẹ o sì kọ̀ sílẹ̀ o rántí ẹlẹ́dàá rẹ o sì gbàgbé rẹ̀. attending the assembly of the children of God is an evidence that you have remembered your creator and you do not forget him. mo fi ń dá ọ lójú pé ọlọ́run kì í ṣe ẹni téèyàn máa ń gbàgbé o. I assure you God is not someone you you should forget. rántí arákùnrin kan nínú ìwé mímọ́ tí orúkọ rẹ̀ ń jẹ́ jésùrú ni. remember a man in the bible whose name is jésùrú. kí ni bíbélì sọ pé ó ṣẹlẹ̀ sí ọkùnrin yìí gan. what did the bible say happened to this man. deuteronomy thirty two verse fifteen ẹ̀yà gbọ́n ti ẹsẹ̀ bíbélì yìí wí. ṣùgbọ́n jésùrú ni sanra tán ó sì tàpá ìwọ sanra tán ìwọ kì tán ọ̀rá bò ọ́ tán nígbà náà lè o kọ ọlọ́run tó dá ọ o sì gan àpáta ìgbàlà rẹ. Deuteronomy chapter thirty-two verse fifteen But Jeshurun waxed fat and kicked thou art waxing fat thou art grown thick thou art covered with fatness then he forsook God which made him and lightly esteemed the rock of his salvation. Ìwà ènìyàn ni èyí jẹ́. This is the attribute of human being. Níbo ló ti ń tàpá sí ọlọ́run? Ronú ronú kó o sì pa ìwà lónìí kó ba lè dára fún ọ. At what point or situation are you kicking against God? Today, think about it and repent and come back to God. Má gbàgbé pé gbogbo ipò tó wà lónìí Ọlọ́run ló tì ọ́ lẹ́yìn tó fi wà níbẹ̀. Do not forget that whatever status or position you assume today, it was God who assisted you and helped you to be in that position. Bí Olúwa kò bá kọ́ ilé náà àwọn tó ń kọ́ ṣiṣẹ́ lásán. If the Lord do not build the house those the labourers are working in vain. púpọ̀ nínú àwa ènìyàn ni kì í rántí àwọn tí ó bá yẹ kí a rántí nígbà tí ara bá ti tù wọ́n tán. many people among human beings do not always remember those they ought to remember that have been beneficial to them especially when they have now become comfortable in pleasure. bí a bá gbà wọ́n síbi iṣẹ́ tán. if you employ him. tàbí tí wọ́n bá gbà wọ́n sínú ilé tán or after you might have accommodated him in tàbí, the house you live. tàbí tí wọ́n bá dé ipò ọlá tán. or you assist to make him to get to a very lucrative position. tí ọwọ́ wọn bá tẹ nǹkan tí ọwọ́ wọn fẹ́ tán. and they have not attained what they desired in their heart to achieve. wọ́n á gbàgbé àwọn tí ó ràn wọ́n lọ́wọ́. now they will now forget those who assisted them to that position. ẹ̀ṣẹ̀ ńlá ni èyí jẹ́. this is a great sin. ronú. think about it. kó rántí ọjọ́ yẹn o. and remember the time when you were nothing. tí ọlọ́run dúró tì ọ. and God assisted you. má sì ṣe gbàgbé pé àwọn kan ló dúró tì ọ tí ayé rẹ fi rí bó ti rí lónìí. and do not forget that some people are those who vouch for you before you attain the position you are today. lẹ́yìn ọ̀rọ̀ mi yìí. after this my message. jẹ́ kí ọ̀rọ̀ yìí kó mú àtúnṣe bá ayé rẹ. let this message bring adjustment and transformation for better into your life. dìde tọ̀ wọ́n lọ rise up and go to them. mú inú ọlọ́run dùn. excite God make God to be happy. kó o sì fi ìwà ìbóore rẹ hàn sí wọn. and show your appreciation unto them. Genesis forty-one verse nine. the book of Genesis chapter forty-one verse nine. olórí agbọ́ ti wí fún Fáráò pé èmi rántí ẹ̀ṣẹ̀ mi lónìí. Genesis chapter forty-one verse nine says Then spake the chief butler unto Pharaoh saying I do remember my fault fault this day? ẹ̀ṣẹ̀ wo ló rántí? What was his fault that he remembered? ẹ̀ṣẹ̀ àìmoore ni olórí ẹ̀ṣẹ̀ tí ó ga jùlọ. The sin of being an ingrate is one of the greatest sins before God. bí ọ̀rọ̀ yìí bá fẹ́ yí ọ dáadáa. If you want to understand this message. nípa ẹ̀ṣẹ̀ tí olórí agbọ́tí tí ó rántí. About the fault that the chief butler remembered. èyí tá à ń pè ní ẹ̀ṣẹ̀ àìmoore tó ga jùlọ níwájú Olúwa. That is sin of being an ingrate which is one of the greatest sin before God. olórí agbọ́n ti ṣàtúnṣe o. the chief butler adjusted and make amends. ìwọ náà ṣe àtúnṣe. you too you can make amends. lọ sínú ìwé genesis forty verse twelve to fourteen kọ sílẹ̀. go to the book of genesis chapter forty from verse twelve to fourteen write them down. kó lọ tààrà sórí forty twenty to twenty-three. and again check genesis chapter forty from verse twenty to twenty-three. lẹ́yìn ìgbà tó bá gbọ́rọ̀ yìí after this message. lọ gbé bíbélì rẹ kó o kà bẹ̀. take your bible and read these areas. òye yìí á sì yé ọ dáradára. you will understand this message clearer. àwọn èèyàn máa ń pariwo pé ọlọ́run gbàgbé àwọn. people do shout and say God has forgotten them. ṣùgbọ́n mo fẹ́ fi yí ọ kedere gbangba lónìí pé ọlọ́run kì í gbàgbé ènìyàn ènìyàn ló ń gbàgbé ọlọ́run. but I want to make it clear to you today without any controversy that God do not forget human being. it is human being who forget forget God. ẹ̀sùn wo ló fẹ́ fi kan Ọlọ́run náà. what are you going to accuse? accuse God of. o lẹ́nu ọ̀rọ̀ níwájú olúwa náà. you have no complaint before God. ẹ gbọ́ ohun tí bíbélì wí. hear what the bible says. kí ni ohun tí Isaiah forty nine wí verse fourteen to fifteen. Isaiah chapter forty nine from verse fourteen to fifteen. ẹ gbọ́ ohun tó wí. Síónì wí pé ọlọ́run ti kọ̀ mí sílẹ̀ olúwa mi sì ti gbàgbé mi ẹ gbọ́ ìdáhùn rẹ̀ sí ọ̀rọ̀ yìí. verse fifteen obìnrin a lè gbàgbé ọmọ inú rẹ̀ bí tí kì ó fi ṣe ìyọnu sí ọmọ inú ẹ̀ lóòótọ́ lóòótọ́ wọ́n lè gbàgbé ṣùgbọ́n èmi kì ó gbàgbé rẹ. Isaiah chapter forty-nine verses fourteen and fifteen. But Zion said, The Lord has forsaken me, and my Lord has forgotten me. fifteen. Can a woman forget her suckling child that she should not have compassion on the son of her womb? Yea, they may forget, yet will I not forget thee. Ẹ jẹ́ kí a gbàdúrà. Let us pray. Bàbá wa àti Ọlọ́run wa. Our Father and our God. Olórí ẹ̀bẹ̀ ẹ̀bẹ̀ mi fún gbogbo àwọn tó ń gbọ́rọ̀ yìí lónìí olúwa. my pleadings to those who are listening to this my message o lord. o ní pé kí ẹ̀mí mímọ́ tọ̀ ọ́ wá. is for the holy spirit to come to you. kó o má ṣe gbàgbé ọlọ́run rẹ. for you not to forget your God. lórí àdúrà mi fún ọ lélẹ́yìí o. this is my greatest prayer for you. kó o sì máa rántí àwọn tó dúró tì ọ́ nígbà tó wà nínú ìṣòro. and always remember those who stood by you when you were in problem. kó o má gbàgbé. do not forget them. ọmọ dàbí arákùnrin tí tó sanra tán tán tó kì tán tí ọ̀rá bò ó ṣùgbọ́n tó gan ọlọ́run ìgbàlà rẹ̀. so that you will not be like that man who has eaten so fat and was in pleasure and decided to kick against his God. ẹ̀mí ìmoore sí àwọn tó dúró tì ọ́. the spirit of appreciation to those who have assisted. ní àkókò ìṣòro rẹ. in time of your trouble. bí olúwa ṣe dúró tì ọ́ náà bákan náà. as God also stood with you. ẹ̀mí tí ó ń dìde tó ló ń fi ìmoore hàn. the spirit that rises up to go and appreciate. sí àwọn èèyàn wọ̀nyí. to these people. kó wọnú ayé rẹ lọ. may enter your life right now. bákan náà ni mo sì ń gbàdúrà. and also I pray. mo àwọn tó ṣoore fún. all those you have assisted. sára tù wọ́n tó tù wọ́n gbàgbé rẹ. and now they are comfortable and they have forgotten you. ní òní. today. kí ọlọ́run kó ṣí ìwé ìrántí rẹ síwájú wọn. may the Lord open your books of remembrance before them. olórí àdúrà rẹ ni lónìí. this is our greatest prayer for you today. ilé iṣẹ́ Fresh FM. this station Fresh Fresh FM. òkèlè máa lọ. you will continue to increase and soar higher. ẹ ní jábọ́ lórúkọ Jésù. you will never fall down in the name of Jesus. àti gbogbo àwọn tó ń gbọ́dọ̀ mi. and all you my listeners. lórúkọ Jésù. in the name of Jesus. ni mo gbàdúrà fún yín. I pray for you. àmín àti àmín. amen and amen. pè mí sí nọ́mbà yìí. call him on this one. zero eight zero three three two three four two. eight eight ẹni tó ń bá ọ sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí ni ìránṣẹ́ ọlọ́run ajíhìnrere àti wòlíì pf ọ̀wá àlàáfíà ni fún yín àmín. The preacher of this message to your hearing right now is evangelist and prophet P.F. Owa. The peace of God continue to abide with you now and forever. Amen and amen. Christ, sẹ́ńtà níbẹ̀ ní orí èṣù ti ń fọ́ Christ revival miracle center níbẹ̀ ní àṣírí èṣù ti ń tú.